إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكفون ألوم الله أترى صلاة فون أبو محمد صلى الله عليه وسلم أتما تسوج لترى عمدة الأحكام أيتي الإمام عبد الغني المقدسي رحمه الله تعالى جولتنا تقجولتن رانبو محمد صلى الله عليه وسلم نكبا أوالم ريسنوا ايتيا بيوني أروي أونان كتاب الوصايا ọ̀rọ̀ nípa wàsọ́yá gbólóhun wàsọ́yá gbólóhun tó máa ń lò fún ọ̀pọ̀ nǹkan ni òun náà ni ọ̀pọ̀ ntí a mọ̀ sí wàsíyà kí ni túmọ̀ wàsíyà wàsíyà ní èdè lárúbáwá ó túmọ̀ sí àsọ́ọ́lẹ̀ àbí ìmọ̀ràn àbí ìpaniláṣẹ wọn a máa lo gbólóhùn àsọ́ọ́lẹ̀ fún nǹkan tí ẹni tí ó ń wò pé ó ń súnmọ́ àsìkò tó ń wó jáde láyé ní tó bá wò pé kó ń sọ fún àwọn ọmọ àwọn àbí àwọn èèyàn òun tí wọ́n ó ṣe lẹ́yìn ìgbà tí ò bá sí láyé má eléyìí ni nǹkan tí wọ́n ń pè ní wàsíyà àbí àwọn nǹkan tí ó fẹ́ kí wọ́n dún ní mọ́ nígbà tó ń wò bá sí láyé mọ́ wọ́n ṣe ń ṣe nígbà tó ń bẹ láyé ń sìn tó ń wò bá sí láyé mọ́ kan tó dún ní mọ́ nǹkan náà larba àwọn pèlè yìí ní wàsíyà ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ ń pa anábì wa ibrahim alayhi salatu wa salam ọlọ́run ọba ni wa wọ́sọ̀ bí a ibrahim banihi wáyà àkùn ọlọ́run ọba ní ọ̀rọ̀ wípé mo juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba ọba àgbáyé ọlọ́run ọba ní ibrahim alayhisalatu wasalam ó fi eléyìí ṣe wọ̀síyà fún àwọn ọmọ rẹ̀ ووصى بها إبراهيم بنيه ويعقوب بكنا يعقوب نا في شيا صالح fún àwọn ọmọ títí ẹ̀ náà nípa wípé wọn gbọ́dọ̀ kú àyàfi ní mùsùlùmí kí la fẹ́ ló ń eléyìí òun náà ni pé gbólóhùn wàsíyà àwọn alárúbáwá máa lò fún àsọ́ọ́lẹ̀ bóyá kí wọ́n lè dún ní mọ́ nǹkan tí èèyàn ń ṣe nígbàtí ẹni tó ń sọ fún yìí ò sí láyé mọ́ àbí kó jẹ́ àṣẹ kan ni ẹni yẹn ń sọ kalẹ̀ fún ẹni tó ń sọ fún pé tóun ò bá sí láyé mọ́ nǹkan tó ń fẹ́ kó ṣe lẹ́yìn òun ni ó lè jẹ́ nǹkan tí ó máa wáyé lẹ́yìn gbàtẹ́ ni ò bá sí láyé mọ́ ṣùgbọ́n fẹ́ kán execute nǹkan ẹni àbí kó ṣe wípé nǹkan tí ń wó tẹpẹlẹ mọ́ nígbà tí sí láyé mọ́ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe é nísìnyí so anabi ibrahim alayhisalatu wasalam ó ṣe wàsíyà fún àwọn ọmọ rẹ̀ yaakub òun náà ṣe wàsíyà fún àwọn ọmọ títí ẹ̀ bí àwọn ẹni ọlọ́wọ́ bá bí wọ́n ṣe máa ṣe nu òun náà ni pé wọ́n wò pé ayé tá a wà yìí bíntín ni ìgbà díẹ̀ náà làálù ń bẹ́ ṣùgbọ́n tí ó lè jẹ́ olórí lẹ́gẹ́sì tí òbí lè fi kalẹ̀ fún àwọn ọmọ rẹ̀ òun náà ni kí ó pa wọ́n láṣẹ ìmọ̀sìn ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala bí ó ṣe sọ fún nípa anabi ibrahim alayhisalatu wasalam nínú suratul baqara bákan ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala sọ fún wa ní ayé minnu alqur'an oníṣàrà alákùnmínà díni máa wà sọ́bí nuhan والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي من عباده من يشاء ويهدي إليه من ينيب ọlọ́run ọba ní òun ṣe lófin fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn mina dín gẹ́gẹ́ bí ẹ̀sìn máa wọ̀ sọ bí inú hàn ní tí òun fi ṣe wà sí yà fún ànábì nuh òun náà ni tó ń fi pa ànábì nuh láṣẹ kó ṣe lẹ́sìn òun náà nìkan mú ọlọ́run ọba lọ́kan ṣoṣo ká má mú orogún pẹ̀mú ọlọ́run ọba subhana wa ta'ala ká nígbàgbọ́ nínú ọjọ́ ń gbé ní alkiyama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn kan tí ọlọ́run ọba sọ fún anabi nuhu alayhi salatu wasalam bákan náà wà máa ọ̀hẹ́nà ilẹ̀ àti ń ta fi ránṣẹ́ sí rẹ̀ muhammad wà máa wà bihi ibrahim àti ń ta fi ṣe fún ibrahim wa musa àti musa wa isa àti isa an aqimu din ìpè gbogbo yín ẹgbẹ́ ẹ̀sìn dúró wàhálà tẹtẹ fọ́ọ̀rọ̀ kù fi yìí ẹ má pín yẹlẹyẹlẹ níbi ẹ̀sìn ẹyẹ ọ̀kan tá a fún yín ọlọ́wọ́n bá ní káàbùrọ̀ alẹ́ mùsùlùkì náà máa tẹ̀jú ọ̀hún ilé yìí ìrẹ́ òjíṣẹ́ wa muhammad sọlọ́lọ́ asàlám in tó ń pe àwọn ẹlẹ́bọ sí nǹkan tí ó le lọ́kàn wọn láti jẹ́ pé rẹ ni ṣùgbọ́n wọlọ́mọ̀ wípé aláhùn yẹ́ṣẹ́ bí mi ní ìbáàdì yìí máa ń yẹ̀ṣà ọlọ́run ọba máa sàlẹ́sà nú àwọn ẹrú rẹ̀ ẹni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti sàlẹ́sà wọ́yà àdí ilé ìmọ̀ ìyóní bákan náà ẹni tó bá darí sọ́dọ̀ ọba náà fi mọ̀nà sọ́dọ̀ rẹ̀ kí la fẹ́ ló ń pé gbólóhùn wà sí yà lò nú alukur'an ní àwọn pọ̀ irú ẹ̀ náà nìyí tí sọ mìnbáàdì sí yà sọ lẹ́yìn àsọ́ọ́lẹ̀ tí wọ́n bá ti sọ àbí gbèsè tí wọ́n jẹ kalẹ̀ that is ká tó sọ wípé a fẹ́ mọ́ pín ogún èèyàn wa tó jáde láyé lára àwọn nǹkan tá a bọ̀rọ̀ kọ́kọ́ mójútó òun ni gbèsè tẹ́nìyàn jẹ lẹ́yìn tá a bá yọ nínú dúkìá rẹ̀ èyí tí a fi wé lẹ́yìn náà gbèsè tó jẹ àbí àsọ́ọ́lẹ̀ míì tó bá sọ. So lára nǹkan tá a mójútó ni bákan náà ọlọ́wọ́ bá sọ nínú àyà mìbáre wọ̀síyẹ́tìn àbí nínú àyà kan náà mìbáre wọ̀síyẹ́tìn tó súnà bí a ò dèyìn mìbáre wọ̀síyẹ́tìn yóò súnà bí a ò dèyìn gbogbo eléyìí sọ fún wa pé ìta ń pè ní wàsíyà bóyá àsọ́ọ́lẹ̀ tí ẹni tó ń wo pé ọjọ́ kù ń súnmọ́ tó sọ́ọ́lẹ̀ kan lè ba implimenti lẹ́yìn rẹ̀ bóyá nú àwọn dúkìá tí ó fi ilẹ̀ kan mú nú ẹ̀ láti fi ṣe àwọn ojúṣe kan àbí àsọ́lẹ̀ tó sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn nípa wípé ẹ̀yin ọmọ mi tí mo fẹ́ kẹ́ ẹ máa ṣe lẹ́yìn mi ni ní tí mo ń pa yín láṣẹ kẹ́ ẹ máa ṣe ń sin náà ni kẹ́ ẹ máa ṣe ńgbà tí ń bá jáde láyé gbogbo ẹ̀ náà wà sí yíyà ni ṣùgbọ́n èyí tí a fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́wọ́ba òun náà ni tó ní ṣe pẹ̀lú dúkìá nítorí ṣe pẹ̀lú dúkìá eléyìí ni ta fẹ́ gbé ẹ̀wò náà ìgbà míì èèyàn jẹ̀yàn lówó ẹni tó jẹ̀yàn lówó ó gbọ́dọ̀ jẹni tó ṣe wípé yóò ní àkólé kan fún owó tó jẹ́ àwọn èèyàn abátiri èèyàn kan tó jẹ̀yàn lówó tí ò níkàkún fún irú èèyàn bẹ́ẹ̀ kò ka àlìkíyàmọ̀ rẹ̀ kún ni ẹni tí ó bá ti jẹyàn lówó tí ò ní àkólé kan fún owó tó jẹ àwọn èèyàn kò ka àlìkìyàmọ̀ rẹ̀ kú ni torí pé ẹni tá a jẹ lówó àbí tá a jẹ ní dúkìá kan yóò gbà á tó bá di jọ́ǹgbé ní àlìkìyàmọ̀ òun ló jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam asábà máa sọ fún àwọn sọ̀hábà rọ̀dọ̀wánu làálìm kí wọ́n yanjú gbèsè tó máa ń bẹ lọ́rùn wọn débi pé ní pọ́ìntì kan náà ibi òun kírun sẹ́ni tó wá jẹ gbèsè lára yóò sọ fún àwọn sàábé tó kù yóò sọ fún wa yóò ní sọ́ńdọ̀ aláṣọ́hébìkò ẹ kírun sí ọ̀rọ̀ ẹ̀yìn lára ṣùgbọ́n létà náà bí padà sí ó padà sí ma kírun sí wọn lára nígbà tó ṣe yí pé òun gan fúnra ẹ̀ a máa múnú owó ọwọ́ ara rẹ̀ láti fi san gbèsè àwọn èèyàn tó bá jẹ ṣùgbọ́n nígbà tí ó kì í ṣe òun ni pé bó la fẹ́ ṣe pẹ̀lú gbèsè tí ẹni yìí jẹ́ bẹ́ẹ̀ ni irun titi ẹ̀ lé wọn lórí ìmọ́lẹ̀ ló jẹ́ fún wọn ìkẹ́ ló jẹ́ fún wọn ẹni yìí dẹ́ni ó jẹ gbèsè sòjíṣẹ́ ọlọ́run bá muhammad sallallahu alaihi wasallam sallam kì í fẹ́ kírun sí ẹni tó bá jẹ gbèsè lára ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé èèyàn kan ó jẹ nǹkan bíi dinar méjì gbà tí anábí wá gbọ́ ìròyìn ẹgbẹ́ ni ìjẹ dinar méjì òjíṣẹ́ ọlọ́run wá fẹ́ fà sẹ́yìn láti kírun sí lára ẹ̀ẹ̀kan ní ìròjíṣẹ́ ọlọ́run ọba mo ṣe tán àti gbé dínárì méjì yẹn mo fẹ́ kẹ́ kírun sí arákùnrin lára anabi sallallahu alaihi wasallam ní ọrùn ẹ ló wá ń sìn o ti làábọ̀ rẹ lọ́rùn ó wá kírun sí ẹni yẹn lára anabi muhammad sallallahu alaihi wasallam rí lẹ́yìn gbà yẹn pé bóòlì dínárì méjì ṣe ó ti yanjú ẹ̀ olóhùn àyanjú ẹ̀ kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé gbèsè jíjẹ nǹkan tó ṣe wípé yẹn gbọ́dọ̀ ní àpolé kan fún àti san ni débi wípé ibi téèyàn alákòólé kan ẹ̀dẹ́ kó gbìyànjú àti kọ́ kalẹ̀ kó kọ́ kalẹ̀ torí pé kò sẹ́ni tí ó lè fọwọ́ sọ́yà ipò wọn á di ìṣẹ́jú márùn-ún lẹ́yìn ìgbà tó ṣe pé ó ń sọ̀rọ̀ àbí lẹ́yìn ìgbà tó ń ṣe nǹkan kan ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́ta kódà ìṣẹ́jú kan sẹ́lẹ̀yìn ló fà tó jẹ́ pàmẹ́ ní ìṣíwájú wa wọn a sábà máa kọ àwọn nǹkan tó bá jẹ́ dúkìá dúkìá tó ń bẹ lọ́rùn wọn wọn a máa kọ kalẹ̀ ìgbà míì ó lè jẹ́ àmánà ni kéèyàn kan lágbájá mo fẹ́ kó o bá ń tọ́jú nǹkan yìí yàtọ̀ ń bẹ láàrin méjèèjì èèyàn lè jẹ yàwó lọ́wọ́ èèyàn gbèsè nìyíhun kò ń ṣe àmánà bílí ṣùgbọ́n èèyàn lè sọ pé bá ń tọ́jú nǹkan yìí bá ń tọ́jú nǹkan yìí ó yàtọ̀ sí lo nǹkan yìí tó bá ti nílò nǹkan yìí ó ti yá wa lówó nu àbó yá wa ní nǹkan yẹn ṣùgbọ́n bá ń tọ́jú nǹkan yìí gẹ́gẹ́ bí àwọn kẹta ti sọ sẹ́yìn èyàn ò ní ráìtì àti tọwọ́bọ̀ tí yẹn bá tọwọ́bọ̀ ó jàǹbá àmọ́nà àmọ́nà alámọ́nà lè wà lọ́rùn yẹn kó kọ́ kalẹ̀ lágbájá ọmọ lágbájá ló ní nǹkan yìí tó ń bẹ lọ́dọ̀ mi torí pé kò lè sọ ìgbà tí ikú ó dé káwọn ọmọ máa jókòó àwọn ìyàwó kó wá láwọn ti rí nǹkan táwọn ó jogún táwọn yóò wá di pé property on property ń bẹ lọ́rùn rẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa yá àwọn nǹkan wọ̀nyí so eléyìí ni wọ́n ń pè ní wọ̀síyà ikọ́ nǹkan kalẹ̀ ipe dúkìá on dúkìá ó ń bẹ lọ́rùn mi mo yá owó lọ́wọ́ lágbájá ọmọ lágbájá mo yá nǹkan báyìí lọ́wọ́ lágbájá ọmọ lágbájá eléyìí ni wọ́n ń pè ní wọ̀síyà nǹkan báyìí gbọ́dọ̀ máa bẹ lákọọ́lẹ̀ nǹkan tó pàtàkì púpọ̀ ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi abdullahi bin umar radiyallahu anhu anhuma anna rasulallah sallallahu alaihi wa sallam qaal abdullahi bin umar kọ́lọ́wọ́ ayọ́nusí wọn àti bàbá rẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ yí pé mahaku imrin muslimin lahu shay'un yusi يبيت ليلة أو ليلتين إلا وصيته مكتوبة عنده òjíṣẹ́ ọlọ́run ọba ní kò bá a mu kò ń ṣe nǹkan tó tọ́ kó ṣe pé kí èèyàn kan tó pèrè ní mùsùlùmí kó ní nǹkan kan tó yẹ kó sọ àsọ́ọ́lẹ̀ ń pa rẹ̀ yẹ̀bí aw leilatain kó wá sunrun ọjọ́ kan àbórun ọjọ́ méjì ilà wàsíyàtù maktuba tùnìrìndà àfi kó ṣe wípé kó kọ nǹkan kalẹ̀ nípa nǹkan yẹn tí ò bá kọ nǹkan kalẹ̀ nípa nǹkan tó ṣe wípé ó yẹ kó sọ àsọ́lẹ̀ nípa rẹ̀ eléyìí kò ń ṣe nǹkan tó bá mu kò ń ṣe nǹkan tó proper pàtàkì lọ tó bá ṣe pé dúkìá dúkìá ni eléyìí àwọn afẹ́sìn a máa pè ní alwasiyatul wajiba àkọọ́lẹ̀ tó jọ́ràn yẹn tó yẹ kí yẹn kọ tí dúkìá dúkìá bá ń bẹ lọ́rùn yẹn bóyá yẹn yáwó lọ́wọ́ rẹ̀ ní àbí ẹni yẹn tọ́jú àmánà sí yẹn lọ́wọ́ ìyẹn gbọ́dọ̀ kọ́ kalẹ̀ eléyìí ọ̀ràn yẹn ni sọ ẹni tó ní nǹkan tó yẹ kó kọ àkọọ́lẹ̀ lé lórí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní kò bákan náà wàsíyà ń gbà mí ó lè má jẹ́ wàsíyà tó jẹ́ ọ̀ràn yẹn bí èèyàn fẹ́ fún yàn ní nǹkan bí anú àwọn mẹ̀lẹ́bí ìpè tí ń bá sí láyé má lágbájá ọmọ lágbájá ẹ̀fún ní nǹkan báyìí ṣùgbọ́n ẹni tá fẹ́ sọ pé kán fún ní nǹkan nínú tá fi kalẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ lára àwọn èèyàn tó lẹ́tọ̀ọ́ sí ogun wa torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ti ṣe àwọn èèyàn kan tó ṣe pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ogun wa bàbá ò lè sọ pé mo bínú sí torí náà kò gbọ́dọ̀ mú kankan nu property mi ó sọ ti ara ẹ̀ sápò ara ẹ̀ ni ó sọ tiẹ̀ sápò ara rẹ̀ ẹ ọmọ mi ṣẹ̀ mí ẹ kinní kan ṣe ìyàwó mi ṣẹ̀ mí ó ṣe kinní kan lókun ìgbà tí ò bá kọ ọ lẹ̀ kò lè sọ wípé kò lè jogún tó bá lòun lọ ọlá ipò òun lòun ní ọlọ́run ọbó lọ́lá lórí rẹ̀ tó bá dijọ́ ń gbé ní dàlùkìyàmá torí pé nǹkan tó ń ṣe yẹn tí ò sí ní ìkápá rẹ̀ ni so torí náà ẹ ọmọ mi ó ṣe nǹkan báyìí fún mi mo mo mo mo sọ pé kò gbọdọ̀ jogún mi mo di sónú ẹ̀ èyí ò lè di sónú ọmọ o ọlọ́wọ́n ọba ló lè separate ẹ̀ méjèèjì kódà kí wọ́n fẹ́ sọ wípé kí ni òní jùlẹ̀ tọ́lọ́mbà sọ pé ẹ̀yin méjèèjì ẹ lè jogun ara yín mọ́ bẹ́ẹ̀ bá jogun ara yín túláàsì ẹ̀ pọ̀ bá di jọ́ ń gbẹ̀ndẹ̀ alikiyama apara ma ṣàlàyé nǹkan tí ó lè jẹ́ kó ọmọ jogun òbí tí ó lè jẹ́ kó gun jogun ọmọ ṣùgbọ́n kí òbí wo pé òun ò fẹ́ fún ológun òun náà ni tọ́lọ́hún ò bá sọ pé ọmọ yẹn kò lẹ́tọ̀ọ́ sógún òbí yẹn ń ṣe rẹ̀ ni inṣàlá àmọ́ sọ̀rọ̀ ń yìí ṣùgbọ́n èyí tí a ń sọ fún wa ó ní pé àwọn kan bẹ tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ogún nínú àwọn mọ̀lẹ́bí wa àbí nínú àwọn èèyàn tó súnmọ́ wa ṣé dandan ni ká fún wọn ní ogún wa eléyìí kọ́kọ́ wá nípìnlẹ̀ yìí pé dandan ni ká fún wọn ní ogún wa gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó sọ fún wa nínú al-Qur'anul ipe kutiba aleikum idha hadara ahdakum almaut in taraka khayran alwasiyatu lilwalidayn walaqrabin bilma'rufi haqqan ala almuttaqin ọlọ́run ọba ní aṣelọ́ràn yẹn fún yín nígbà tí ikú bá dé wá bẹ́ẹ̀ nìkan nu yín in taraka khayran tó bá fi nǹkan lẹ̀ tó jẹ́ orí nǹkan dáadáa ó fi property kalẹ̀ alwasiyatu kó kọ àkọọ́lẹ̀ lilwalidain fún àwọn òbí rẹ̀ méjèèjì wal aqrabin àtàwọn mọ̀lẹ́bí tí wọ́n súnmọ́ bil ma'ruf ní èyí tí ó mọ̀ bẹ níwọ̀n tí wọ́n sì ní ti dáadáa haqqan ọlọ́run bá eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ ala al-muttaqin fún àwọn olùpáyọ̀ ọlọ́wọ́n ọba fún àwọn olùpáyọ̀ ọlọ́wọ́n ọba ìtẹ́nìyẹn wá kọ kalẹ̀ agbọ́dọ̀ implement yẹ ṣùgbọ́n àyà tó ṣe ipò yọ àwọn òbí kúrò ó padà sọ pé nǹkan báyìí ni ẹ mọ fún àwọn òbí ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí tó kù tí wọ́n lẹ́tọ̀ sí ogún nípìnlẹ̀ àwọn yẹn kí la mọ̀ fún wọn àwọn àfẹ́sìn ní ká fún wọn ní kankan ká fi tu àwọn náà lójú wọn lẹ́tọ̀ sógún o ṣùgbọ́n ká fún wọn ní kankan nítorí ká lè fi dùn wọ́n nínú ìpè lágbájá tó fa ayé lẹ̀ lára nǹkan tó fi kalẹ̀ ẹ̀yin náà ẹgbà ẹ̀yin náà ẹgbà ẹ̀yin náà ẹgbà. náà àwọn afẹ́sìn mi ni kò ń ṣe ọ̀ràn yẹn mọ́ torí pé ọlọ́wọ́n bá ti pín ogun fáwọn tó lẹ́tọ̀ sí ogun gẹ́gẹ́ bí anábíwá muhammad sallallahu alaihi wa sallam bóyá sọ yìí pé iná láàkọ̀dá àtọ̀ kúlẹ̀ rí hakin hapa gbogbo ẹni tó yẹ kó ní ẹ̀tọ́ kan sí kejì nínú ogun òkú ọlọ́wọ́n bá ti fi ń kálukú lẹ́tọ̀ rẹ̀ falawasiyata li warisi ẹni tó yẹ kó jogún yàn tọ́lọ́wọ́n bá ti pín fún ọ̀rẹ́ di a tún sọ àsọ́ọ́lẹ̀ pé kan tún fún ní kankan olóbìjẹ́ pé òbí mi máa ń gbé gbági yóò ní ọmọ mi mo nífẹ̀ẹ́ rẹ̀ gan torí náà ilé kan tó wà ń bì kan òun ni fún tí n bá sí láyé mọ́ eléyìí àbòsí ni àbòsí ni gẹ́gẹ́ bí n ta sọ fún wa wáyé pé islam ò fẹ́ ká fẹ́fọ̀ ọmọ kan lórí ọmọ kan ẹ mo nífẹ̀ẹ́ ọmọ yìí gan so torí náà òun ni kẹ́ fún ní nǹkan báyìí rárá ìyẹn nígbà tá a bá ń bẹ láyé gan mo fẹ́ fún ní nǹkan báyìí kúrẹ́ tó fẹ́ fi fóun tó ní fọ́nrán yòókù àfi tó bá ṣe yí pé nídìí rẹ̀ ni òun là á fi sọ pé kẹ́ fún tó yẹ pé nídìí rẹ̀ ní táìmù yẹn là á fi là á fún ṣùgbọ́n tá a bá ti sí láyé mọ́ n tá a bá sọ pé kán fún yẹn kan nǹkan yarí láti wo fine ẹ̀sìn sọ fún wa wípé n ẹni tó ní dúkìá tó jáde láyé tó bá sọ kalẹ̀ a gbọ́dọ̀ yí padà lọ́lọ́mọba subhanahu wa ta'ala fi sọ pé faman badala ubada ma sami awo fa inama ifmu ala ladina yubadilunahu ọlọ́mọba ní wàsíyà yìí ẹni tó bá fi lè lọ yí padà ẹni tó yí padà ní òru ẹ̀ṣẹ̀ rẹ̀ o inna allah sami'un alim ọlọ́mọba ti gbọ́ gbogbo nǹkan ni bẹ́ẹ̀ ni yẹ ṣe sọ ọlọ́run ọba gbọ́ àlímù ó dẹ̀ ní mọ̀ ń pa gbogbo nǹkan ní tó kọkalẹ̀ sọ ẹni tó lọ ń yí nǹkan tí ẹni tí ó sọ àsọ́ọ́lẹ̀ nípa dúkìá rẹ̀ ẹni tó yí padà fa ináma ìsúnmùhù alàlẹ́dínà yorùbá dìlúnàwó iná lọ sẹ́mi ìrìn àlím ọlọ́run wa tẹ̀síwájú ó ní faman khafa mi mú sinjana fan au ifman fa asla abẹ́yìnàwó ẹni tí ó sọ àsọ́ọ́lẹ̀ àwa tí a execute tí ó sọ kalẹ̀ tá a jẹ́ bí legal guardian fún nǹkan tó sọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tá a bá rí wípé ẹni tó sọ àsọ́ọ́lẹ̀ yìí ó ti ṣe àbòsí níbi nǹkan tó náà sọ kalẹ̀ níbi àsọ́ọ́lẹ̀ àwọn isman abóti wù ẹ̀ṣẹ̀ kan pẹ̀lú tó sọ kalẹ̀ bí ẹni tó sọ pé kán fún kanú àwọn ọmọ òun kan fún ní nǹkan báyìí tó wọn ò bá sí láyé mọ́ tó o bá ti sí láyé mọ́ ìkánú àwọn ọmọ rẹ ò lẹ́tọ́ àti gba nǹkan kan lẹ́yìn tí ọlọ́run bá kún fún wọn kó wá ní èmi mo níkan fún eh, eh, wọn ni execute kò lẹ́tọ́ àti gba nǹkan yẹn so eléyìí sì jánàfù wà ń bẹ́ẹ̀ àbùsí ń bẹ́ ń bẹ́ ìfúnmu wa ń bẹ́ ẹ̀ṣẹ̀ ń bẹ́ ń bẹ́ ọlọ́run bá ní faman khafa min musin janafa nawe ithman fa hasla abẹ́yìnáwó ó wá lọ ṣàtúnṣe láàrin wọn gbà torí àbí tó kú tó ní kán pín nǹkan yìí tó pín kalẹ̀ yìí kò pín dáadáa ó wá yí padà pẹ̀lú kó ṣàtúnṣe ọlọ́wọ́n bá subhana wa ta'ala fàlà ifma alayhi irú èèyàn bí ò lẹ́ṣẹ̀ o òun lẹ́fì máa rẹ́ lómi tí ó sọ pé ṣùgbọ́n tí náà gbọ́rọ̀ yí nǹkan tó kú bá sọ padà bẹ́ẹ̀ ni àgbọ̀rọ̀ yí tó sọ padà ṣùgbọ́n òkú tó bá sọ sọ kú sọ àgbọ̀dọ̀ yí nǹkan tó sọ padà eléyìí làá fi gbàálẹ̀ níbi ìyá ọlọ́wọ́n ọba òkú tó pín nǹkan bí ó ṣe yẹ kó pín tá a bá nífẹ̀ẹ́ rẹ̀ ká yí i padà ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé faman khafa min musin jana fana isman ẹni tó bá fi lè ń rí wípé ẹni tí ó sọ àsọ́ọ́lẹ̀ ti ṣàṣejù àbó ṣe ìka ẹ̀ṣẹ̀ níbi àsọ́ọ́lẹ̀ tó sọ fa aslaha bainahum ó wá ṣe àtúnṣe láàrin wọn fala isma alayhi kò sí ẹ̀ṣẹ̀ fún rẹ̀ yẹ bẹ́ẹ̀ inna allah rahim dájúdájú ọlọ́run ọba ọba aláforíjì ni ọba oníkẹni so àsọ́lẹ̀ eléyìí yóò máa bẹ fún àwọn tí wọ́n sí nú àwọn tí yóò jogun wa nú àwọn tọ́lọ́run ọba ti pín nǹkan fún tẹ́lẹ̀ ó lè jọ́ rẹ̀ wa kan ni ó lè jẹ́ mọ̀lẹ́bí wa kan ó lè jẹ́ èèyàn kan tó súnmọ́ wa ó lè jẹ́ èèyàn kan tá a nífẹ̀ẹ́ akànwó pé kí nu mi mo fẹ́ kan fún lágbájá ọmọ lágbájá kan fún ní nǹkan báyìí eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ nǹkan tó dáa ni ẹ̀sìn náà encourage wa ká fún àwọn èèyàn tí wọ́n súnmọ́ àwọn tí wọ́n jẹ́ ẹni tí ó jogun wa nínú alukur'an àwọn tí ó ń ṣe pé ọlọ́wọ́n bá ti pín kankan fún ẹ̀sìn encourage wa ká fún wọn ní nǹkan nú àwọn mọ̀lẹ́bí wa ká ṣiṣẹ́ olóore ẹ̀sìn náà encourage wa lórí eléyìí ṣùgbọ́n nǹkan tá a fẹ́ ṣe kò gbọ́dọ̀ jẹ́ pé wọ́n sí ìyá yẹn àsọ́ọ̀lẹ̀ yẹn kó jẹ́ nǹkan haram bí ẹni tí ó sọ àsọ́ọ̀lẹ̀ pé kan fún kan nú àwọn tí ó jogun wọn ní nǹkan irú àsọ́lẹ̀ bẹ́ẹ̀ àsọ́lẹ̀ haramu àti sọ̀yí tó jẹ́ ọ̀ràn yàn òní dúkìá dúkìá tó ń bẹ lọ́wọ́ wa bóyá yáwó lọ́wọ́ wọn ni àbí wọ́n kó àmọ́nà kan sí wa lọ́wọ́ a gbọ́dọ̀ kọ́lẹ̀ èyí tó dáa ká kọ́lẹ̀ tó ṣe wípé nǹkan tí islam encourage wa òun nípa afẹ́ fún àwọn èèyàn kan ní àwọn tí wọ́n ní ẹ̀tọ́ kankan lórí wa wípé a kàn jẹ́ mọ̀lẹ́bí lọ àbájọ́ rẹ̀ àbárọ ọmọ kan tó ṣe yí pé òkè á ah, ó wà ká assist yẹ ṣùgbọ́n kí ni àfẹ́ ṣe ń gbà tá ń bẹ láyé àwòpá fẹ́ kọ́ kalẹ̀ tá a bá sí láyé mọ́lá fẹ́ kan implement yẹ eléyìí wọ́n ń pè ní wàsíyà náà ah, wàsíyà tó dáa ni ìgbà míì dẹ̀ ni wàsíyà máa jẹ́ mọ̀kúrú ha wàsíyà sọ́ọ̀lẹ̀ tó ṣe pé kò dáa tó kò dáa ka ṣe kò ń ṣe aráàmù ṣùgbọ́n kò dáa gẹ́gẹ́ bá ṣe padà máa kà á fúnra wa so ìgbà míì yóò jẹ́ tó ṣe pé mustahaba tó dáa ká ṣe gẹ́gẹ́ bá a ṣe máa padà máa ṣàlàyé fúnra wa so anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní máa hakku murin muslimin láwùṣe kò dáa fún ẹni tó pè rẹ̀ ní mùsùlùmí láwùṣe yóò sì fi tó ní kankan tó fẹ́ sọ àsọ́lẹ̀ ń pa rẹ̀ yẹ̀bí tu lẹ́yìnlátàn àwòlẹ́yìnlátàn kó wá sun ọjọ́ kan àbí oorun ọjọ́ méjì ilà wàṣíyàtùhù maktubatun inda àfi kó ṣe wípé ó ti kọ àsọ́ọ̀lẹ̀ rẹ̀ ó ti kọ́ kalẹ̀ ló fi jẹ́ pé ẹ̀rọ àwọn ẹni ṣíwájú wa lára àṣẹ wọn ni pé wọ́n máa áàdì àsọ́ọ̀lẹ̀ lórí àsọ́ọ̀lẹ̀ ni lẹ́lòmíín tó kọ́ kalẹ̀ yóò ga gàgàrà látara pé àwọn nǹkan tó fẹ́ káwọn èèyàn wò lẹ́yìn òun òun lélẹ́yìí tóun ò bá sí láyé mọ́ torí pé kò ní fẹ́ kí ọjọ́ kan ọjọ́ méjì lọ láì kọ nǹkan kan tó jẹ́ ètò ẹlẹ́tọ̀ọ́ tó ń bẹ lọ́rùn kó ń kọ kalẹ̀ torí pé ikú lè dé ní anytime eléyìí dẹ̀ ni àmì ìjẹ́ mùsùlùmí gidi lélẹ́yìí àmì ìjẹ́niire ni ká máa wò pé ó ké owó lówó àtowó ẹni kọ́lọ́ mọ́ṣááfì kan wọn ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àdúrà tí àwọn yorùbá máa ń ṣe ń gbà mí ẹlòmíì wọn bá béè lọ́wọ́ rẹ̀ gbèsè tó ń bẹ lọ́rùn rẹ̀ nísìnyí kọ́lọ́ wọn kó ṣàánú wa ni náà mi jẹ gbèsè kọ́ ni yíyù ṣùgbọ́n gbèsè tó ń jẹ èyí ni ṣé o ní òpò àti san kí làwọn kan tó gbẹ́mí lé tó rò pé o lè rí san àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì pé ṣé òun kọ́ lẹ̀ kó jà òyìn lówó àbó ń wo wípé ah, ó bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ náà nìyẹn àṣà ah, ayé wa wọn lẹ́rẹ́ lómi tí ó lọ torí bọ nǹkan tó ṣe pé mọ̀ pé òun ò lè ṣe nìyẹn aláwọn èèyàn leave òun náà gbọ́dọ̀ leave ni yóò wá dẹni tí ó padà sọ pé òun fẹ́ pokùnso nígbà tí ó bá rí gbèsè tó lọ tí ó bá rí san gbogbo àwọn nǹkan wọ̀nyí islam ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe ń gbé ìgbésí ayé èèyàn gbọ́dọ̀ máa ṣe ní dèdè agbára rẹ̀ abádẹ́rí kankan tó ti wá láti yá owó lọ́wọ́ èèyàn àbí láti yá nkankan kárí pé akọ́ kalẹ̀ torí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó bá dijọ́ ń gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fún un فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى ẹni tó في ń fi àyà yìí tó ń fi sọ́kàn gbogbo gbà ẹ̀rù ọlọ́run bó bá tó bá ṣe tí ò ju dédé ọmọ náà gún lọ níṣẹ́ olóore ó rí níwájú ọlọ́run ó bá lè ṣe tí ò ju ọmọ náà gún lọ níṣẹ́ bí ó pàdé níwájú ọlọ́run ọba ẹni tó bá fi léyìí sí ọkàn àti áàmù ọmọlàkejì ẹ̀ yóò jẹ́ nǹkan tí ó ní lára kọlọ́mọ subhanahu wa ta'ala kí ó ṣàtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa zada muslimun imamu muslim wọ́n fi kún kọ́lá ibn umar wọ́n ní ibn umar tún sọ pé fọwọ́láhì mo fi ọlọ́wọ́n bá búra alayya laylatun mundu sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqulu dhalik illa wasiyati indi àtijọ́ tí mo ti gbọ́ tó jíṣẹ́ ọlọ́run ọba tó ti sọ tó sọ yìí orú kan ò kọjá àyàfi kó ṣe pé kí n máa kọ àkọọ́lẹ̀ kí n máa sọ àsọọ́lẹ̀ orú ò kọjá tọ́lẹ̀ la fi ń sọ fún wa ibi tá a bá wò pé àwọn ẹni ìṣíwájú wa bígbà tó ṣe pé àbá jábọ́ láti san mẹ́rin rárá àwọn nǹkan tá a máa wò pa ń ṣe láwọn ìwà àbàjẹ́ táwa ń ṣe lásìkò wa ń ṣe àwọn náà ti ṣe é rí ṣùgbọ́n ẹ̀sìn ló gba àwọn nǹkan yẹn lọ́wọ́ wọn abdullahi bin umar radallahu anhu ọ̀rọ̀ àkọọ́lẹ̀ yìí ká sọ àsọlẹ̀ òun ò ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ làwọn sábẹ́ yòókù náà kì í ṣe ṣùgbọ́n gbàtàmá ti gbọ́ọ̀rọ̀ ànẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ẹ́dì wọn tún ṣàlápá tètè àti múṣẹ́ eléyìí náà ń pè ní islam lọ́wọ́ bá sọ báyìí ànábì sọ báyìí mùsùlùmí yóò wọ́nà bó wa ṣe implement nǹkan tó ṣe wípé òun gbọ́n yẹn tó wá ṣe pé nǹkan tó bẹ ní ìkápá ti ẹni ṣùgbọ́n káwọ́ pé àá ah, lè fàṣkó abásùkọ àwọn yẹn àwọn náà bẹ̀rẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ ni in fact bẹ̀rẹ̀ títí wọn ó lè ju bẹ̀rẹ̀ títí wa lọ nísìta bá bèèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa kóra àwọn bàbá wa ni pé ah, nígbà tí ẹ̀yin bẹ nílùú títí mùsùlùmí mélòó lẹ́yìn mọ́ ara ẹni tí a sọ yípa ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lọ́jẹ́ mùsùlùmí láwùjọ ti tẹ àwọn ń bá yẹn àwọn kan náà àwọn sahaba rọ̀dọ̀wọ́n àwọn ni wọn lo ìgbà tó ṣe pé mùsùlùmí méjì mùsùlùmí mẹ́ta ló ń bẹ ní gbogbo àwùjọ àwọn kan ni lo àsìkò yẹn wa hàlà báwọn mùsùlùmí nínú àwùjọ titi wa ni káwọn àti kéékèèké yìí tó ṣe pé ni wọn jẹ mùsùlùmí gbogbo yẹn náà sọ pé ìgbà tá a bá fẹ́ mú òfin ọlọ́run bá ta fẹ́ gba àdànù sẹ́gbẹ́ kan àá ní a lè fi àsìkò yẹn wé bí ẹni wípé àsìkò títí wọn gbogbo nǹkan rọrùn fún wọn láti ṣẹ̀ṣẹ̀ rárá àwọn náà struggle ni lànàbùwà muhammad sallallahu alaihi wasallam sọ pé bàdà islam ghariban wasayahudu ghariban kama bàdà àfọ̀túbalẹ̀ ghuraba islam ńgbà tí ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì ni ẹ̀sìn tó ṣe pé táwọn èèyàn bá ń gbọ́ kí ló ń sọ fún ayé ọkùnrin yìí ó gbósọkúsọ lọ òṣìṣẹ́ ọlọ́run bá ní àsìkò kan ṣì ń padà bọ̀ tí yóò tún di ẹ̀sìn àjòjì táwọn èèyàn tún mọ̀ pé kí ló ń sọ fàtúbàlì kọ̀rọ̀bà òṣìṣẹ́ ọlọ́run bá ní àwọn tán jájòjì ń gbà yẹn èrò òdùnnú fún wọn oríire kó mọ jẹ́ titi wọn òun ló jẹ́ pé òfin ọlọ́run bá àwọn èèyàn sá fún àwọn ò sá fún àádúró tì ní wọ́n lè pè wá ń wèrè wọ́n lè pè wá lórí ìṣòro kan lè láàlájú wọ́n lè sọ ṣùgbọ́n wo dúró tì ní so abdullahi bin umar radallahu anhu ó ní fawallahi ma marrata alayya laylatun منذ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ذلك إلا وصية عندي ó ní ọjọ́ kan kọjá lórí mi àtìgbà tí mo ti gbọ́ tó jíṣẹ́ ọlọ́wọ́ bá sọ tó sọ yẹn òru kan ò kọjá àfi kó ṣe pé n kọ wá sí yà mí kalẹ̀ mo jẹ lówó ni ẹni tí mo yá lówó ni ẹni tí kinní ṣe kinní ni ẹni tó tọ́jú àmánà sí mi lọ́dọ̀ ni tí n bá sí láyé mẹ́rin lágbáyà mo fẹ́ kán fún un ní nǹkan nínú property mi gbogbo àwọn nǹkan yẹn olóhùn mọ̀ ń kọ́ kalẹ̀ so eléyìí náà encouragement ni fún wa advice ni fún wa láti máa kọ̀rọ̀ àwọn kaba yìí kalẹ̀ ansar bin abu waqas radiyallahu anhu qal látọ̀dọ̀ sáàdọ̀ ma abu waqas kọlọ́mà àkọ́bá ayọ́nu sí ó ní jaani rasulillah sallallahu alayhi wa sallam yauduni òjíṣẹ́ ọlọ́wọ́n bá wá bẹ̀ mí wò àmà hajjatelwada àmà hajjatelwada ní ọdún tí a ṣe aj ajẹyẹ ọ̀kan tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó ṣe kò ṣe ju ajẹyẹ ọ̀kan náà lọ nígbàtí ọlọ́wọ́n bá tó gbèrè lójíṣẹ́ tó rẹ̀ ń sọ fún àwọn sọ̀háwà ẹ ṣe bí mo ṣe ń ṣe yìí fa inni la adri la'alli la ahujju ba'da ami hadha torí pé mi lè sọ bóyá àjì kan tí máa ṣe náà ni ẹyọ ọ̀kan tó dẹ̀ ṣe náà nù níbi hajjatul wada yìí ájì dágbére tánàbí ṣe yìí ibẹ̀ nìkan lára àwọn sahaba rọ̀dùwán láàrin tá a mọ̀ sí sáàbìn àbúwọ̀kọ́s rọ̀jàláwà ánú sáàbìn àbúwọ̀kọ́s òun ni sàábé tí àyà sọ̀kalẹ̀ ń pa rẹ̀ nípa ẹ̀ tá a ti sọ fún aláàmọye gbà tí a sọ fún wípé ìrẹ ṣùgbọ́n náà ló sọ pé ọlọ́run ọba ní kẹ́ ṣe dáadáa sáwọn òbí mò ń pẹ́ láṣẹ nísìnyí ìdálábà ọkùnrin muhammad tó ń tẹ̀lé yẹ yàgò fún ó gbọ́dọ̀ tẹ̀lé mọ́ sáàdù wo pé kí ni ìyá òun sọ yìí òun nífẹ̀ẹ́ rẹ̀ ìyá mi ń tó tọ́ ṣùgbọ́n kò dé lẹ́bùn yẹn ìyá ní tó o bá ṣe mi ní jẹun mi rẹ̀ ní mu mi lé yìí sáàdù wo ìyá mi ò ní jẹun kò ní mu kí n kúrò ní islam ó wò pé tí yóò bá ní jẹ kó mọ́ jẹ bí yóò bá ní mu kó mọ́ mu wàhálà ti di ẹnìyẹn ìsìláàmù yóò wò ní filẹ̀ fódìdí ọjọ́ mẹ́ta nìyẹn ò fi jẹun ní òfin mu ìyá bá dákú aya bá sọ̀kalẹ̀ ọlọ́wọ́ bá subhana wa ta'ala ni wa ìjà adáka alantu shirka bí máa lè sálaka bí ilmu fala tuti ọmọ táwọn òbí ẹ bá ń tiẹ lọ síbi pé kó o ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́wọ́ bá fala tuti ọmọ mọ́tẹ́lẹ́ o ṣùgbọ́n wà sàhíbù mọ̀ fi dúnìá màrúfà ṣe dáadáa sí wọn ṣe dáadáa sí wọn àwọn bá sọ̀sọ̀ kú sọ ń pẹ́ ẹ̀sìn kan sọ gbogbo ẹ̀ ìwọ́ ṣe dáadáa sí wọn wọ́n sì ní ìwò bí lórí ẹ̀ ṣùgbọ́n dáadáa ẹ mọ́ gbọ́ yé lọ síbi wípé tán bá ní o ṣe nǹkan tó takotọ̀ lọ́wọ́n ọba kó wá ṣe ṣe bọ́ pẹ̀lú ọlọ́wọ́n ọba kó wá ṣe ìtọ́lọ́wọ́n ọba pẹ́ láṣẹ ní kó wá ṣe nítorí pé ìgbà tí ó wá ṣe hajj tí àrẹ́mùsọ̀ lásán ṣe yìí ó rẹ̀ sí maka bẹ́ẹ̀ ni lára nǹkan tí ọlọ́wọ́n ọba ṣe lófin lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam òun ni pé gbogbo ẹni tó bá kúrò ní maka tó ló ń gbé ẹ̀sìn ń sá lọ sí madina ọlọ́wọ́n ọba ṣe léèwọ̀ fún wọn kan padà sí maka lọ́mọ ẹgbẹ́ bẹ́ẹ̀ tó ń bọ́ jẹ́ pé maka òun nílé ọlọ́wọ́n ọba tó fi dáa jùlọ anabuwa muhammad sallallahu alaihi wasallam ń sọ ọjọ́ kíngbà tó wọ maka oní rẹ̀ maka anti ahabu abdullahi ilallah wa ilayya ìwọ nílẹ̀ tí mo fi nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo ilẹ̀ ọlọ́run ìwọ nílẹ̀ tí ọlọ́run bá fi nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo ilẹ̀ ayé láwùlà ànàkàwò màkì àkàràjú ní mi kì máa kàràṣtù tí ó wà kí n ṣe páwọn mi kúrò nínú rẹ̀ mi bá ti jáde ṣùgbọ́n bó jẹ́ pé ilẹ̀ tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jùlọ ní ilẹ̀ tánàbí nífẹ̀ẹ́ sí jùlọ ní ìgbà tẹ́sí òfẹ́ rọrùn ń bẹ́ẹ̀ ànábì kúrò ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá pa aláṣẹ pé kó kúrò ń bẹ́ẹ̀ torí pé ẹ̀sìn òun ni the most important thing láyé ó wà mọ́ important ju ẹ̀mí wa gan lọ torí tá máa ń sọ̀rọ̀ nípa àwọn àdọ̀rùrì yàtọ̀ hams àwọn nǹkan tí wọ́n jẹ́ àwọn nǹkan pàtàkì márùn-ún tẹ́sìn wa dáàbò bò ẹ̀sìn ní àkọ́kọ́ ẹ̀mí ló ń tẹ̀lé lẹ́yìn ẹ̀mí a máa rí property a máa rí làákàyè a máa rí property gbogbo àtàwọn gbogbo òfin ẹ̀sìn pátá àwọn nǹkan tí wọ́n dá tó dá heroin ẹ̀sìn rẹ bó olùsọ̀mọ̀ jẹ́ pé ọlọ́wọ́n bá nìkan náà náà ń sìn lórí ilẹ̀ wọn sí nǹkan mi tabawo òfin ẹ̀sìn àwọn kan tá a máa rí bẹ́ẹ̀ nìyẹn tabawo òfin ẹ̀sìn ẹ̀mí ló jẹ́ pé ẹ̀sìn gbé àwọn òfin tó lé kalẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀mí yẹn pàtàkì débi pé o gbọ́dọ̀ gba ẹ̀mí ẹ̀ tó wá gba ẹ̀mí yẹn ọlọ́run ni ẹ gba tiẹ̀ padà so ẹni tí ó bá mọ̀ wípé tó ń bá gbẹ̀mí yẹn wọn á gba tó ń padà ní kò ní gbẹ̀mí yẹn bẹ́ẹ̀ ni làákàyè ẹ̀sìn pàtàkì rẹ̀ ibi tí làákàyè pàtàkì dé ẹni tó bá ṣe tó bá ṣe nǹkan tí ó affect làákàyè yẹn ó ní ìjẹniyà tó ń bẹ fún torí ẹ̀lẹ́fẹ̀ẹ́ o gbọ́dọ̀ mú nǹkan tí ó da làákà ẹ̀ torí pé làákà yẹn ni ẹ̀sìn pàtàkì ẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ náà ni dúkìá ẹ̀sìn dáàbòbò dúkìá wa ló fi ní o gbọ́dọ̀ mú dúkìá dúkìá àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ló jẹ́ pé tó bá mú dúkìá dúkìá láì gba yọ̀ǹda rẹ̀ ó ní àwọn òfin tẹ́sìn gbé kalẹ̀ bí kò nìkan gé e lọ́wọ́ tó wá ṣe pé nǹkan tó jí nǹkan tí ó tó nǹkan tó yẹ kan gé e lọ́wọ́ ni gbogbo àwọn òfin orílẹ̀ òpó le ṣùgbọ́n ọlọ́run bá gbogbo àwọn òfin yìí kalẹ̀ láti lè fi protect àwọn nǹkan tá a dárúkọ yìí ni sókè la fẹ́ lòun bí eléyìí òun náà ni wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ṣe ní èèwọ̀ fún àwọn tí wọ́n bá ṣe ìjíra kúrò maka kán padà wá sókè maka làwọn fẹ́ gbé tó mọ́ jẹ́ pé òun ilẹ̀ tó fi dáa jùlọ sáàlù nàbọ̀ wọ̀ká sọ̀rọ̀ dẹ̀ lára ẹnu ó wá ṣiṣẹ́ ájì ọjọ́ mẹ́ta náà fún àwọn tó bá jẹ́ oní ìjíra ipe kí wọ́n lò ní gbòòrò maka tó bá ti parí iṣẹ́ ájì wọn tán lẹ́yìn yẹn kí n kálukú kókó ẹrú ẹ kó padà sí ibùmí kò gbọ́dọ̀ gbénu maka yẹn ẹni tó bá ṣe yíjíra láti maka sáà ibùn àbúwá kọ́ àsọ̀dọ̀ láwa ni ó wá rẹ̀ inú ẹ wá ń bàjẹ́ ṣé òun ṣe pé òun fẹ́ lùsì iṣẹ́ òun báyìí lùfùwà bá anábíwá muhammad sọlásán wà lọ kí ẹni tó ń bẹ̀ wò torí ká máa bẹ aláàárẹ̀ wò lára nǹkan tí islam encourage wa lé lórí ni a máa bẹ aláàárẹ̀ wò ní ìdákúrekú ní ètò ṣe yí pé kò ní kó ìnira bá aláàrẹ náà yóò mọ jẹ́ wọn tún wọn sí sojíṣẹ́ ọlọ́wọ́ bá yahoo dín olówó abẹ̀mí wò àmà hajjati wàdà ní ọdún ájì ìdágbére minwaja inistadabi látara ìnira tó mú mi tó le koko fọkúlùtù ya rasulallah onímọ̀nìrì òjíṣẹ́ ọlọ́wọ́ bá kọ̀bálaga mi ní minalwaja imatara ìwọ náà rí bí ara ṣe ń mí wàhánà zumali mo dẹ̀ ní dúkìá wàláyé rísù ní ìlàbùnátù mi loma kan tí ó jogún mi lẹ́yìn ọmọbìnrin kan tí mo bí afàtàsọ́dàkù bí sọlọ́sẹ́ yìí máa lì owó yìí ti pọ̀dù fún ọmọbìnrin tí mo bí yìí mo lè mú tu tọ́ọ̀dì owó mi dúkìá mi yìí kí n fi ṣe ìtọ́rẹ àánú kí n fi wọn tọ́ọ̀dì tó kúlẹ̀ fún ọmọbìnrin tí mo bí kọ́ ọ̀làlà ojúṣe ní mọ́tò ò má ṣe é kúlùtù fàṣàtùrù ya rasulallah ó ní mo ní ìrò òjíṣẹ́ ọlọ́ba ìdájí ńkọ́ kọ́ọ̀lọ́lá òjíṣẹ́ ọlọ́ba ni má ṣe kúlùtù fàṣọ́lò ó ní mo tún ní ìdá mẹ́ta ńkọ́ kọ́ òjíṣẹ́ ọlọ́ba ni asúlùs ìdá kan ìdá mẹ́ta wọ́n súlùs kẹsì ìdá kan ìdá mẹ́ta yẹn náà pọ̀ ìdá kan ìdá mẹ́ta pọ̀ òjíṣẹ́ ọlọ́run wa ń sọ fún wípé ináka intazar warasataka agniya khairumina intazara ọmọ alẹ́ tẹ̀yàtàkà fafúnà nasi ìtí mo fi sọ pé ìdákan ìdá mẹ́ta pọ̀ ni wípé ó lè ṣe ìdákan ìdá mẹ́ta òṣùmọ́ náà sì pọ̀ náà ìtí mo fi wá sọ ò ní wípé kó fi àwọn tí ó jogún rẹ lẹ̀ ní agniya lẹ́ni tán lè dá dúró fúnra wọn pẹ̀lú nǹkan tí wọ́n gbà lọ́dọ̀ rẹ tí wọ́n jogún lọ́dọ̀ rẹ tó jẹ́ bàbá wọn ó lóore fún ẹ ju pé kó fún wọn lẹ ní àálàtà ń tálíkà yàtàkà fọ fún nànà tí wọn ń tẹwọ sáwọn èèyàn ó lóore fún ẹ kò ṣe léyìí ju pé kò ṣe yìí lọ lára ẹwà ìsìláàmù nìyẹn náà ṣẹyà túmọ̀ sí pé yẹn ò lè fi gbogbo dúkìá rẹ̀ tọrẹ ó lè fi tọrẹ abubakar ọjà láwa ni ó ti ṣerú ẹ̀rí ìjọ kan ó ọjà láwa ni ó ní òní màá tọrẹ ju abubakar lọ ó wà lọ sọ́dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam wọ́n fẹ́ dá nǹkan kan láti lè fi executing nǹkan ni gẹ́gẹ́ bá ṣe máa ń sọ fún wa tábà ní nǹkan ṣe ní mọ́ṣáláṣí gbà mí kí n kálukú gbé tó bá ní kalẹ̀ òdíṣẹ́ ọlọ́wọ́ bá la fẹ́ ṣe nǹkan báyìí kí n kálukú mú nǹkan tó ní kalẹ̀ umaru ni a òní máa dẹ́ fi nǹkan ó ń sọ sọ́kàn rẹ̀ pípé òní òun á ṣe ju ti abubakar lọ ó lọlé ó lọ mú dúkìá tiẹ̀ wá ó gbé kalẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní eléyìí tó gbé wáyé pọ̀ ṣé òfin kan lẹ̀ ṣá fáwọn aráalé oníbẹ̀ẹ́ ni ìdajìrò ilé ìṣe ìbẹ̀lẹ̀ abubakar náà ti lọ́ntí ẹ̀ ìgbà tó ń dé òun náà gbé tiẹ̀ kalẹ̀ ah, eléyìí pọ̀ ṣé òfin kan lẹ̀ ó ní mo fi ọlọ́run àtòjíṣẹ́ lẹ̀ fún wọn gbogbo tó nílò ń gbé wá náà tó bá ní a ní ọ̀dẹ̀ lélẹ̀ yìí ní tá a sọ ṣùgbọ́n ó lè mọ́jọ dẹ̀ tí mọ́ni rẹ̀ bá gbé tí mọ́ni àwọn ará alẹ́ rẹ̀ dẹ̀ gbé torí pé lomi bẹ orin lọ́kàn rẹ̀ ó ti wò ó pé n tó ń ṣe gbé kalẹ̀ yìí o ṣùgbọ́n òun trọ́ọ̀sì ọlọ́run pé òní tó ṣú fún un lẹ́fù imani nìkan nìyẹn ṣùgbọ́n islam ń ti gbogbo wa síbẹ̀ ní torí pé ẹlòmíì n tó ṣe yẹn tó bá ṣe pé ó lọ náà lọ kọ́ ṣe yàn kan pé lágbájá ṣe náà ṣe ó lè jẹ́ pé kò ń ṣọ̀rọ̀ àwọn ará lé nìkan ara títí ẹ̀ ó bá wò pé kíkí ah, ní ẹ̀kọ́ lọ́n ti fún mi ní mi kò tí fún mi ah, kí ni wákàtí méjì ti lọ mẹ́ta yóò bá jókòó yóò bá wọn ronú pé ah ẹgbẹ́ mo silly mistake mo ṣe yẹn o silly mistake mo ṣe yẹn ó ti gba gbogbo lára tí ó gbàǹdì kìíní ẹ̀ ó ti gba gbogbo ẹ̀jẹ̀ ṣùgbọ́n tàbúbákìrì ni ó ṣe tó ṣe ẹ̀mí rẹ̀ balẹ̀ pé ọlọ́run àṣẹ ni so kò ń ṣẹni tí a complain pé ah ṣé o ṣe silly mistake mo ṣe ó dẹ̀ ní àwọn ará alé tó ṣe wípé kí ni bóun ṣe rí làwọn náà rí wọn ní sọ pé silly mistake bàbá wa ṣe irú imọ́nì náà dandan ó ní ẹ ṣùgbọ́n ẹni tí ò bá ti nírú family bẹ́ẹ̀ kó mọ́ lọ ṣe silly mistake so ló jẹ́ pé anamsọ aláàsán sọ fún sáàmì Abu Waqqas in tó jẹ́ general ruling fún ọ̀pọ̀lọpọ̀ wa ò ní pé lẹ́fù wò débẹ̀ yẹn ó ní ìnáka intadhar warasataka agniya àwọn ọmọ rẹ àwọn tí ó jogún ẹ kó fún wọn lẹ̀ lẹ́ni tó lè dádó pẹ̀lú tán bá gbà lọ́wọ́ rẹ khairu min an tadharahu ma'alatan yatakaffafuna an-nas ó lóore fún ẹjú pé kó fún wọn lẹ̀ lẹ́ni tí ó máa dìpẹ́ lórí àwọn pé a ah, ẹ mẹni tó ń tọrọ owó yẹn ọmọ olówó àdúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni òun ló tọrọ owó mẹ́ bàbá ẹ̀ ló kú bá ẹlòmíà ni ẹ mi ṣiṣẹ́ tèmi kó náà lọ ṣiṣẹ́ tiẹ̀ nù islam ò sọ bẹ́ẹ̀ ìwọ tó oríṣẹ́ tiẹ̀ tó kówó jọ ṣé mímọ̀ ṣe ẹni àwọn kan bẹ tí làákàyè wọn pé jù ẹ lọ tó ṣe pé wọn rí tó kójọkójọ ni ẹlòmíì yóò síyàn tí èkú ti ẹni ẹlòmíì dẹ̀ ní yóò gba àwọn èèyàn sábẹ́ dangote ló ń jẹun lọ́ntì ẹ̀ àwọn tán ní phd tán ní gbogbo ẹ̀ òun ló ń pàṣẹ fún wọn bọ́lá wọn ṣe pin arísìkè wa nu ṣùgbọ́n kò wó pé ìgbà tẹ́mi ti ṣiṣẹ́ ni ọmọ mi náà gbọ́dọ̀ ṣiṣẹ́ ni kí ni bàbá tèmi filẹ̀ fẹ́ mi mo struggle ni òun náà gbọ́dọ̀ struggle tó bá ní nǹkan tó lè fi assist ọmọ rẹ assist yẹn ìwọ́ tó ní kò ń ṣe mímọ̀ ṣe ẹ tó bá yẹ pé mímọ̀ ṣe yẹn ni ó yẹ kí bàbá yẹn náà ní tó bí yẹn ṣe ní ẹlòmí bẹ tó ń control millions ó ń control billions bàbá rẹ̀ wòrà kẹ̀kẹ́ tó ikú kò ní pé bàbá ò fẹ́ ṣiṣẹ́ kọ́ kò ṣe pé yẹ ò fẹ́ ṣiṣẹ́ kọ́ ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala ní kẹ́yẹ nídẹ̀ẹ́ fún yẹn sojúṣe ọlọ́wọ́n bá ní ìnáka ìntàdàrà wàràsátàkà àgbìyà xẹ́rùmí àntàdàrà ọmọ̀hálà tẹ̀yẹ̀tàkáfà fún nẹ́ẹ̀sì àwọn tí wọ́n jẹ́ ẹni tán dìpẹ́ǹdì rẹ̀ lórí rẹ̀ àwọn tó ṣe wípé wọ́n jẹ́ ni tí ó jogún rẹ̀ kó fún wọn lẹ́ẹ̀lẹ́ni tó ṣe pé lè dá dúró pẹ̀lú nǹkan tó bá fún wọn ó lóore ju pé kó o jẹ́ kán máa lọ tọrọ lọ́dọ̀ àwọn èèyàn lọ òjíṣẹ́ ọlọ́ọ̀bá muhammad sallallahu alaihi wa sallam wọ́n tẹ̀síwájú oni wa innaka lan tunfiqa nafaqatan tabtaghi biha wajha Allah illa ujirta biha o ní ná kọ́bọ̀ lẹ́ni tó ṣe kó fún wojú ọlọ́run ọba ó gba ládàá rẹ̀ danakọ́ ni kó jẹ́ pé two third owó ẹ̀ danakọ́ ni kó jẹ́ half owó ẹ̀ danakọ́ ni kó jẹ́ one third nítorí bá ná tó fi ń wojú ọlọ́run ọba bó tilẹ̀ òkú kéré máa ó gba ládàá lórí rẹ̀ hátà máa tẹ́jà àlàfífì mọ́ra àtìkì téèdé bí oúnjẹ tó ń fún ìyàwó rẹ̀ jẹ téèdé bí oúnjẹ tí òun fún ìyàwó rẹ̀ jẹ ẹlòmí ò mọ̀ pé lára àwọn nǹkan tí òun lè máa fi rí ládáwájú ọlọ́run ọba òun náà ni pé kò máa fún ìyàwó òun ló ń jẹjẹ àwọn ọmọ òun kò máa bọ́ wọn lára nǹkan tí yẹn fi gba ládàá ṣùgbọ́n pẹ̀lú àníyàn pé kó ní ilẹ́mi kó ń ṣe nítorí kó ń fẹ́ gba ládàá ọlọ́run ọba àwọn afẹ́sìn wọ́n ní hátà máa tẹ́jà alfifi mọ́ra àtìkì ipe kóònù ìyàwó rẹ̀ ló ń jẹ kóònù ló ń jẹ kẹlẹ́ ń ṣe lọ́ọ̀fù ni ẹ tó bá láníyàn kó fi ń súnmọ́ ọlọ́run ọba ni ó gbà ládàá ń bẹ kó ṣe pé kó provide oúnjẹ fún nìkan tó bá provide oúnjẹ fún wa gbà ládàá ń bẹ ṣùgbọ́n kẹlẹ́ ń ṣeré ìfẹ́ láàrin wa àti ìyàwó rẹ̀ ó tún wá nù ló ń jẹ ó rẹ̀ ní lẹ́mìí kó fẹ́ gbà ládàá wájú ọlọ́run wa ló fi ń ṣe ń fún ńlá dá lórí ẹ̀ àwọn àfẹ́sìn mi tú bẹ́ẹ̀ àwọn mídẹ sọ wípé n tó ń túmọ̀ sí òní ká provide oúnjẹ fún kò ṣe pé ká fún un ká nù ún lẹ́nu kọ́ ṣùgbọ́n ká provide oúnjẹ tí ó jẹ fún un èyí tó wà òkò jẹ́ ń bẹ́ àwọn nǹkan tó jáwọ́ permissible things ńgbà míì àmọ́ ṣé adẹ̀mọ̀gbàládá ń bẹ́ ẹlòmíì sí oorun tó sùn ó lè sun wákàtí mẹ́jọ oorun wákàtí mẹ́wàá yóò sùn yóò rẹ̀ tó gbalada tó bá ní àníyàn dáadáa pé oorun tó ń sùn yóò òun fẹ́ kó tètè jí fásùn bá ní o òun ò fẹ́ mí sàṣùbà ń jẹ mọ́ ló ń fi lọ sun oorun yìí ni yóò gba aládá pẹ̀lá níyàn yẹn oorun ló sùn onìkan náà sàhábà wọn lọ bẹ̀rẹ̀ àwọn wò ìkejì wa ń sọ bó ṣe máa ń lo òru òun ìkejì náà sọ bó ṣe máa ń lo òru òun ìyẹn ló mọ yẹn náfìlà eléyìí ló mọ ń sùn lóru èyí tó ló mọ ń sùn lóru yẹn ó ní wà á mi nǹkan ọmọ tì mà á mi nǹkan ó ní tí n bá sùn irú ládá tí mo expect tí n bá yan náfìlà náà mo expect tí n bá sùn torí pé kí ni ó ń ṣe nítorí pé kò ń lè jí fún àṣùbá ẹlòmíì yóò mú àwọn náfìlà yóò fi máa rọrùn yàn lọ́rùn mo yan náfìlà títí kiri gbà tó wá díbi ọwọ́ five yorùn wá kùn mí wọ́n á sùn yóò wá tají ńgbà tó rùn ti yọ ah ṣètọ́ ti gbà mú ó kàn wéèsì gbogbo àsìkò rẹ̀ lóru ìtọ́jọ́ ọ̀ràn yẹn lé lórí gangan kò ṣe iṣẹ́ náfìlà òun ló fi gbọ́ ọ̀ràn yẹn jẹ́ ṣùgbọ́n tí yẹn bá yẹn náfìlà ní dèdè agbára rẹ̀ tó dẹ̀ mójútó àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ọ̀ràn yẹn tọ́lọ́wọ́n bá ṣe lọ́ràn yẹn fún àmì ẹni ọlọ́run yẹn náfìlà bó bá ṣe lágbára mọ́ wákàtí kẹni thirty minutes ni two hours ni ṣó lágbára rẹ̀ ṣó ní complain ṣó ní tẹ̀lá rẹ̀ ṣùgbọ́n má fi yí wọn ra in tó jẹ́ ọ̀ràn yẹn lárí anábọ̀wá muhammad sallallahu alaihi wa tẹ̀síwájú kọ́l arákùnrin ẹni mo wá sọ pé fọkúrtù ya rasulallah mo nílò òjíṣẹ́ ọlọ́run ọba ukhalaf ba'da ashabi iṣu kejì tí mo ní òní wípé rírẹ̀ lórẹ̀ bí àwọn yóò fi ilà ìzdàtàbí yìí dàrájà táwọn àrífà tọ́lọ̀ bá ní kó ṣì máa bẹ bíbà yìí táwọn ìyókù ẹ ti lọ tó tún wá ń ṣiṣẹ́ olóore ń bẹ̀ náà ó tún máa gbalada wájú ọlọ́wọ́ bá ní ó máa rí àgbéga wájú ọlọ́wọ́ bá náà ni wọ̀lá alákàntúkọ̀ láfà ó ṣe é ṣe kó ṣe yí pé kó gbẹ́yìn hátà ẹ̀ ń tẹ́ fi abik débi kí ọlọ́run ní kẹ́mi ẹ padà gùn ìgbẹ́yìn eléyìí that is kẹ́mi ẹ gùn ni àwọn kan wá jàǹfààní látàrí ẹni sáàdì nàbí wọ́kọ́ sí padà gùn àwọn èèyàn ní lẹ́yìn ikú anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó fẹ́ ló tó nǹkan bí forty years lẹ́yìn gbà yìí ó lò tó bí forty years lẹ́yìn ikú anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó gbé islam wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gba islam àwọn èèyàn jàǹfààní látara ẹ̀ àwọn èèyàn dọ́mà jánà látara ẹ̀ dánàbí ń tọ́ka sí nìyẹn wípé ó ṣeéṣe kẹ́mi ẹ̀ padà gùn o lè mọ́ kú látara rẹ̀ yìí ó ṣeéṣe kẹ́mi ẹ̀ padà gùn káwọn èèyàn kan padà jàǹfààní lára rẹ̀ wọ́n yóò dọ́rọ̀ bí ká àkàrùn àwọn kan dẹ̀ ni wọ́n rí ìnira lára rẹ̀ àwọn kẹfẹ́ rí ìnira lára rẹ̀ bí ayé dẹ̀ ṣe rí nìyẹn Bita táwọn kan bá ti ń jàǹfààní làwọn kó mọ rí ìnira wọn làwọn afáàfin máa ń sọ fún wa ẹ ìgbà e, yìí lé e, ẹ kìnnì kan má bá wọn sọ ìwọ máa tọrọ dáadáa ìgbà dáadáa tó ń bẹ nú ìgbà ni kí wọn máa tọrọ ṣùgbọ́n kó mọ́ parọ́pá alágbájá gbogbo bàlù jẹ́ kò tí ẹ̀rí kankan ṣe pa báwọn yẹn sọ pé nǹkan lè yí ẹlòmíyàṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbádùn ti ẹni òun yẹ̀ṣẹ̀ ń bẹ́ ti ẹni yóò ẹ̀ṣẹ̀ mọ kọ́lé yóò mọ ara mọ́tò yóò ra gbogbo ẹ̀ ìbẹ̀lẹ̀ àwọn kẹ́dẹ̀ ti ń parọ́ pé nǹkan lé ó lè lè jẹ́ pẹ́ni táwọn èèyàn sọ pé nǹkan dẹ́ ẹ̀ ah ìfà ó try gan ó ṣe kinní kan ìgbà ẹni tèèyàn kan bàjẹ́ bí láìfù ṣe rí nìyẹn tèèdè bí ọrọ̀ ẹ̀sìn anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ pé wàlá alaka tó khallafa ó ṣeé ṣe kó ṣe pẹ́ mi rè ogun fàyẹ̀ntẹ́fì bíkà àwọn kan nìyí káwọn ni wọ́n jàǹfààní lára rẹ̀ wàyùdọ́rọ̀ bí ká àkọrùn àwọn kan rẹ̀ nínú lára rẹ̀ báyé ṣe rí nìyẹn àwọn kan máa gbádùn àwọn kan máa rí nira ṣùgbọ́n mùsùlùmí yóò máa tọrọ dáadáa gbà ni ẹ lágbájá ló lè ṣe ẹ lágbájá ò lè ṣe ẹ kìnìún kan ò lè ṣe ẹni tí yóò gbẹ́sìn yé ni wọ́n sọ bẹ́ẹ̀ téèyàn understand ẹ̀sìn á fi gbogbo ẹlẹ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala so anabuwa muhammad sallallahu alaihi wasallam in to sọ padà rí bẹ́ẹ̀ alahumma amdil ashabi ijratahum ìrí ọlọ́wọ́ bá o ìjírá tí àwọn sàábẹ̀ mi ṣe má ṣe kúrò ń gbòòrò mọ́ka nítorí ẹ̀sìn wọ́n fi property wọn lẹ̀ torí pẹ́ sìn ju property lọ wọ́n fi property wọn lẹ̀ ìrí ọlọ́wọ́ bá o ìjírá tán ṣe èyí wọ́n ṣe nítorí ìrí ọlọ́wọ́ bá ni ìrí ọlọ́wọ́ bá gbà lọ́wọ́ wọn wàlá tàrúdà ọmọ àlàkọ́bìhì má dá wọn padà má jẹ́ kí wọ́n ṣòfò ládàá yìí lakini libaayi sa'abun kawla yẹ́rìtì làwùrọ̀ sọ́sọ́ lọ́wọ́ sálám àmà tàbí makka ìkanú àwọn tóun náà ṣe jíra tí orúkọ tiẹ̀ náà jẹ́ sa'ad ọmọ kawla òun padà kú sí ìgboro makka tiẹ̀ àwọn afá kan ní ó padà dìsáì pé òun lọ gbé mọ́ká tóun ní ibi tó padà kú sí yẹn bẹ́ẹ̀ ni kò yẹ kí ẹni tó ṣe é jíra kúrò mọ́ká lọ gbé mọ́ká padà so lẹ́ni ẹ fi sọ wípé òun wà miserable tiẹ̀ látara pípa lọ gbé mọ́ká ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe é jíra yẹn àlẹ́bísọ̀ lásán tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ipe kọ́lọ́run ọba kó gbà lọ́wọ́ wọn torí pé kíyàn tó lè fi ìlú lẹ̀ kó fi property lẹ̀ kó lóun ṣe torí ẹ̀sìn kan wàlá ilẹ̀ ìmánì àwa tá ń bẹ nísìn kò sí tá a lè ṣe nípa ẹ̀sìn wa a lè mú ẹ̀sìn wa jégéjégé ní ká sọ ọ́ nù nítorí ká lè rí property kójọ ẹlòmí nítorí family issue ní ó lè mú ẹ̀sìn kó sọ ọ́ nù dànùdànù bọ́ àwọn eléyìí tá a bá ka alukuran dáadáa ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ lógún ju ọ̀rọ̀ family lọ ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ lógún ju ọ̀rọ̀ property lọ ló jẹ́ pé a máa yẹn bí suhebu rumi lára àwọn tí ò ń sọmọ maka ni ṣùgbọ́n gbà tó wá sí ìgboro maka ó di olówó ìgbà tó gba ìsìláàmù tó fẹ́ ṣe yíjíra àwọn ará maka ní kò sí tó jọ gbogbo tó níbi tó ti mékè owó ẹni ó ní gbélé lọ ó ní tó wáyé ẹni ẹgbà owó yìí ìsìláàmù yìí èmi ó ṣe ń tèmi ó fi gbogbo property ẹlẹ́ fún ọ nítorí ẹ̀sìn ṣùgbọ́n àwa nìyí à ń ní rárá tẹ́sìn ó bá jókòó kó jókòó property yìí á ní tiwa kọlọ́ọ̀bá kó ṣàánú wa àwọn tí wọ́n ṣe wọ́n ṣọ́gbẹ́ o ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ròyìn wọn ní ìròyìn tó pọ̀ wà yóò fi rúnà aláǹfóṣì mu aláǹkánà bí nǹkan sọ̀ọ̀sọ̀ ọlọ́ọ̀ ni wọ́n pífẹ́ lòmí ìjura wọn lọ wàláǹkánà bí nǹkan sọ̀ọ̀sọ̀ tálíkà làwọn náà ṣùgbọ́n tó bá tún rí nǹkan ní ìrọ̀ ọmọ ìyá ìwọ́jẹ́ ìwọ́jẹ́ ìwọ́ náà débi pé ibi tí àwọn tí wọ́n ṣe ìjírà àtàwọn tí wọ́n lọ ṣe ìjírà bá ibi tí wọ́n wọra dé ara ẹni tó jẹ́ ara mọ̀dínà tó ń sọ fara mọ́kà wípé ìrọ́mọ yá mi bó wà lọ́rọ̀ ìyàwó báyìí ìyàwó rẹ̀ kẹfẹ́ yìí lóun sì wà ní mọ́kà ìwọ ìsìláàmù ṣé kí n kọ̀kan lẹ́nu ìyàwó mi kú ọ̀fẹ́ ibi tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dé lọ́lọ́wọ́ bá fi ń ròyìn pé wà yóò sì rúnà aláǹfóṣù wà lọ́kàrà ìlú kan sọ̀ọ̀sọ̀ so àwọn mùsùlùmí ìṣáájú nù bá a bá tiẹ̀ lè tó wọn káwa náà ṣe àwọn ìgbésẹ̀ ẹ̀sìn wa yìí ní kárípà ń ṣe nǹkan bẹ́ẹ̀ àwa mùsùlùmí kọ́mọba kó ṣàánú wa ni a rí i pé tó bá dídí ọ̀rọ̀ ẹ̀sìn afàsẹ́yìn púpọ̀ ẹlòmíì ò lè náwó rẹ̀ síbi ẹ̀sìn zaka tó jẹ́ ọ̀ràn yẹn lórí owó ẹlòmíì tó jẹ́ ọ̀ràn yẹn wọ́n ṣe sọ́lá kọ̀ tí ó ṣe lásán lásán zaka tó jẹ́ ọ̀ràn yẹn kò ní yọ tó bá kakuléètì kalẹ̀ pé ah, máa pélé kalẹ̀ fáwọn mo fẹ́ sanwó dolówó nìyẹn náà yọ zaka ọ̀rọ̀ yẹn lórí owó ẹ̀ mélòó ni àwọ̀ igbó zaka mélòó èló ló wọ owó mi ló wọ mi tó jẹ́ zaka tó wọ ẹlòmí ò ti ẹ̀rọ ikọ̀ ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ rí igbó property tí mo ní àwọn nǹkan tí mo tí mo ń ṣe ni àfáyé tí ẹ̀ wá zaka fún wa rárá ó bá tó ráwọn èèyàn tí wọ́n náwó sójú ọ̀nà discourage wọn ni ah, ṣé ń ṣe pé àpàlẹ̀ náà yẹn tí ò kó so anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó advice sábìn àbí wọ́kọ́ sọ̀rọ̀dà láwọn nípa wípé àwọn ọmọ rẹ̀ ṣe dáadáa fún wọn náà má mú gbogbo owó ẹ̀ kó fi ṣe tọrẹ àánú tán èyí tó bá ṣe fún àwọn ọmọ rẹ̀ náà tó bá ti láníyàn dáadáa pẹ̀lú ẹ̀ ó gbalada nítorí ṣe fún ìyàwó rẹ̀ tó bá láníyàn dáadáa pẹ̀lú ẹ̀ ó gbalada ana abdullahi bin abbas radiyallahu anhu ma látọ̀dọ̀ abdullahi abbas qala làwọn anna náà sa ọ̀gáàdùmínà sùúrùsì ilẹ̀ rúbù oníkàntàn yẹn bá lè di kíní yẹn kù from one third sí one forty ni fa inna rasulallah sallallahu alaihi wa sallam kọ́lá àtúrùsù wà sùúrùsù kẹsìrì torí pé òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní one third wà òkè ṣùgbọ́n ó sì pọ̀ díẹ̀ náà so ló fi jẹ́ pé àkọọ́lẹ̀ tá fẹ́ kọ́ọ́lẹ̀ àbí àsọ́ọ́lẹ̀ tá fẹ́ sọ́ọ́lẹ̀ ipe kan fún lágbájá tí ò sí lára àwọn èèyàn tá a jẹ ló wà bí tí àmọ́nà rẹ̀ ń bẹ lọ́wọ́ wa tó ṣe pé a fẹ́ fi ṣe ìtọrẹ àánú fáwọn èèyàn ni kó mọ̀ kọjá one third tó bá ti kọjá one third wọ́n á change ẹ̀ ni wọ́n á change ẹ̀ sèyàn kan ní ti bá kú half property mi ẹ̀ bá ń gbé fún mọ́ṣáláṣí tí n bá ti kú half property mi ẹ̀ fún àwọn ọmọ òrukàn kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀ one di property yẹn ni ó fún mọ́ṣáláṣí one third property yẹn ni wọ́n á fún àwọn ọmọ òrukàn tó bá mọ̀ pé oní nǹkan ṣe fún mọ́ṣáláṣí ṣe ń sin gbà tó ń bẹ láyé wọ́n fẹ́ fún mọ́ṣáláṣí gbogbo nǹkan ẹ̀ títí ẹnu wọ́n ló ṣì ní ìsìn ṣùgbọ́n tó bá ti di pé òsì òsì láyé mọ́ kò ń ṣe tiẹ̀ ó ti láwọn tí ó jogún ẹ̀ so bọ̀tẹ̀ sí fún ẹ ní yọ̀ǹda wípé o lè donate one third kan lè bẹ implement ẹ̀ kan execute ẹ̀ lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n tó bá ti jù bẹ́ẹ̀ lọ wọ́n á di kò sí one third ni ẹ̀yàn kan òun ló ṣe ọ̀nà bí mo ṣe pa bí mo náà ṣe para jẹ́ èèyàn láyé òun lọ́wọ́ bá ló ń sábà bí tú ẹ̀ ni so mo fẹ́ ṣe nǹkan tí ń bá sí láyé mọ́ kí half property mi kó wọn lọ síbi kíní ẹ̀ tó bá mọ̀ pé ó ní ẹ ṣe ṣe nísìn ṣùgbọ́n wàá kọ àkọọ́lẹ̀ kan tí wọ́n implement lẹ́yìn rẹ̀ rárá wọn lè fún ẹnìyẹn ju one third lọ one third yẹn gan ó ti pọ̀ jù torí pé tó bá fi kalẹ̀ o ti ní àwọn tí ó jogun rẹ̀ ní bàbá níyà àbí lọ́mọ àbí ní ẹ̀gbọ́n àbí lábúrò ó dìpẹ́ǹdì so eléyìí inṣàlá àtúpadà máa bára wa sọ ọ̀rọ̀ nípa ogún pínpín ó jẹ́ pé nǹkan tí a ti sọ tẹ́lẹ̀ ní ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn agbọ̀rọ̀ mọ́ sọ́látọ̀ tún sọ tíra yìí gangan fúnra ẹ̀ ní second time tá a mọ̀ tírítì ẹ̀ ní ṣùgbọ́n kò ń pọ̀ jù torí pé ọ̀nà tí nǹkan mọ́ fi ń stíkì náà ni wípé kéèyàn máa rìpíìtì ẹ̀ kéèyàn máa rìpíìtì ẹ̀ ọ̀nà tí nǹkan máa fi ń stíkì nìyẹn so àátún padà máa sọ fún wa inṣàlá ẹ̀rọ jẹ́ pé eléyìí náà ta ti tírítì tẹ́lẹ̀ náà ṣùgbọ́n láti lè fúnra wa létí ni abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ìtì abára wa sọ iná kọlọ́n bá kò dé kúlù fún ẹni kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk na'am ṣé ẹ lè fún ẹni tí ó ti kú lówó ipa àṣìsọ́lá kan náà a lè fún ẹni tó ti kú lówó ṣùgbọ́n a lè sọ wípé ká ṣe sàárà fún yàn dàtí sì tọrẹ àánú káwọn ní ládá táàrí bẹ́ẹ̀ kó máa bá lágbájá ọmọ lágbájá a lè ṣe é pàtàkì jùlọ tẹnìyàn bá jẹ́ bàbá wa àbójẹ́ ìyá wa àbínú àwọn bíi mọ̀lẹ́bí wa nìyí so a lè ṣe yẹn so Allahu a'lam. nàmú gẹ́gẹ́ bí nǹkan tí a sọ sẹ́yìn inter bá ti fún yàn a lè sọ pé nìyẹn lónìí tí máa ní intention pé mo fẹ́ bùn yàn ní nǹkan mi wàá bùn ẹnìyẹn ní nǹkan mi padà wàá bùn mọ́ so a ní sọ pé mo jẹ́ ní nǹkan kan nìyí torí pé kò tí tẹ̀ lọ́wọ́ gift tá bá promise yàn tí ò bá ti tẹ̀ lọ́wọ́ a lè sọ wípé a titi ẹ̀ ni ó dìgbà tó bá tẹ̀ lọ́wọ́ ìyẹn lẹ̀sìn sọ pé a lè gbà padà ṣùgbọ́n tá a bá ti fún àti ìfún náà nìyẹn so ẹni tá a ní intention yìí pé a fẹ́ fún ní nǹkan ẹnìyẹn padà wá jáde láyé ṣé àákàkùn kọta fún náà ni a lè fún ní nǹkan mọ́ a lè fún àwọn ọmọ rẹ̀ nígbà yẹn ní nǹkan sọ àwọn ọmọ yẹn ni ó pin láàrin ara wọn bàbá ṣe fẹ́ kí wọ́n pin wọn ní pín bí ogún torí pé kò ń ṣe nǹkan tí bàbá wọn fi lẹ̀ ká ní pé bàbá wọn ti gbà ẹ̀hẹ́n ni ó jẹ ogún tí bàbá wọn bá fi lẹ̀ ṣùgbọ́n nísìnyí bàbá wọn ò tí ì gbà so àdèlé fún bàbá wọn ní nǹkan kan mọ́ ntalè fún bàbá wọn náà ni ká ṣe sọ́dákọ̀ fún bàbá wọn tó bá ṣe pé bí amọ̀lẹ́bí wa pàtàkì jùlọ àbí kí aṣàdúrà fún bàbá wọn ṣùgbọ́n yí pé bàbá yẹn ni ó ní so yóò jara àwọn ogún ni ìyẹn ti kọjá. ló ṣẹlẹ̀ ní ẹ̀yìn wọn wá fún wá ná ní ìgbọ́n ok ó ní kán máa ń fún èèyàn kan ṣẹ́ni tó ní kán fún yẹn ṣẹ́. ẹni tó fún yẹn sọ wọ́n padà wá rí lójú oorun. wá wá ń gbà. ṣé kò ń yàn lórí ìyẹn lẹ́yìn ìgbà tó ti kú òun ni wọ́n ń rí lójú ogun náà ní tí òkú filẹ̀ tí ó bá ti jáde láyé tí ó bá ti sí wíìlì before kó tó jáde láyé n tó fi ilẹ̀ yẹn ni kò ń ṣe property àwọn tí wọ́n jogún ẹ̀ ni àfi tó ṣe pẹ́ni tí ó bá jẹ lówó ẹnìyẹn wá kó jẹun lówó ṣùgbọ́n kò ní intention àti ṣiṣẹ́ dáadáa kan tí ò bá ti sí wíìlì tí ó prove nǹkan yẹn wọn lè pín ẹnìyàn tó bá wo àwọn ọmọ yẹn láti ṣe tọjọ agree láàrin ara wọn ẹnu wọn lè ṣe ṣùgbọ́n tí èèyàn kan bá fádígá pé kò sí tó jọ kò sí tó jọ náà nìyẹn o àwọn èèyàn tó kù làwọn amú nínú àwọn lè kó ìpín títí wọn jọ padà láti lè fún ẹni tí. nípa pé owó yẹn tí. owó jẹ́ ìyẹn fi ránṣẹ́. ẹ̀jẹ̀ wà fún ẹ̀rọ wa fún ránṣẹ́. wà náà náà bí èsì ní gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pé gift láti ọ̀dọ̀ ọkùnrin yẹn sí ọ̀dọ̀ àwọn ọmọ yẹn ló jẹ́ ìsìn gift láti ọ̀dọ̀ àwọn ọkùnrin yẹn sí ọ̀dọ̀ àwọn ọmọ yẹn so wọ́n lè pin lórí òjòrí torí pé kò ń ṣe bàbá wọn tí pí bàbá ló fẹ́ fún àwọn ọmọ òun ní gift nígbà tó gbẹ láyé ló fẹ́ fún wọn gift ṣé yóò pin ní orí òjòrí ni àbí yóò pin ní dèdè ogun eléyìí náà. àwọn èèyàn ní pé àwọn àfáà tó bá wọn ẹ. àwọn bàbá kan kò mọ àwọn ọmọ ọ̀fi àgbèwé ìrọ̀ ẹni yẹn ẹni bá kó dé ọba yìí fún fún fún láti fún fún fún fún just like two fingers kó fi supplement whatever. kò ń ṣe tí o bá ti kí ń ṣe kó jẹ nìyẹn lówó ó jẹ òkú yẹn lówó ẹni tó sẹ́ndì owó jẹ òkú lówó nìyẹn so kò ń ṣe nǹkan tí wọ́n á pín nípìn ogún kò sí jẹun àsùnwọ́n lè pin ní orí òjò rí ni so gift ló máa jẹ́ fún àwọn ọmọ yẹn sí ọláwà àlà subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk